من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وله ما سكن في الليل والنهار وهو السميع العليم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الله الرحمن الرحيم وله ما سكن في الليل والنهار وهو السميع العليم tó mọ́sọ́lẹ̀ kan yí pé látòkè kòránì délẹ̀ tí ń tọ́ka náà pé ọ̀kan sí lọ́lọ́run kódà gbólóhùn alhamdulillahi rabbil alamin ọ̀kan sọ̀rọ̀ ló tọ́ka sí. rahim n ti tọ́ka sí náà nìyẹn máàlìkì yaumi díìnì n ti tọ́ka sí náà nìyẹn alábàbẹ́ bàbá kúfà ló yà kù lẹ́ẹ̀fàálẹ̀ ní fọ́ọ̀kan sọ̀rọ̀ mọ́lá ti ń wí nìyẹn fáànù ti tọ́ka وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم إنه كان عليما غفورا èmi ogun èmi re ogun ọmọ yìí àmín fan tí mo náwó sí un aya rẹ̀ ló tún ngba mo ní fan yìí sọ pé kan sọ̀rọ̀ Ọlọ́hun aya rẹ̀ tó bí Ọlọ́hun ti wá sọ lọ sọ hun wa in min من شيء إلا يسبح بحمده Ọlọ́run ní kò sí kíní kan tí ń bẹ lókè pẹ̀ tí ìsèpé ń wẹ̀ ọ̀hún lọ́run bá mọ́ kò sí kankan tìbítí lẹ́kùn tẹ́básílẹ̀kùn yín tó bá dún kẹ́ẹ́ nítorí ní pé láàhìláà illallah tí ẹ bá fa bọ́ tábọ́ bá bọ́lẹ̀ gbàngodoro nítorí ni pé la ilaha illallah. wa in min shay'in illa yusabbihu bihamdihi. kò sí ti bẹ lókè pẹ̀ tí ọmọ wẹ lọ mọ́. walakin la tafqahuna tasbihahum. àmẹ́yẹ èèyàn lè gbọ́n tí wọ́n ń wù yẹ gbọ́ bẹ́ẹ̀ bá ń kọrin lóko ọlọ́ọ̀ ní wẹ̀ mọ́. bí kò bá ń gbọ́ ọlọ́run ní wẹ̀ mọ́ ẹ̀yin lẹ̀ gbọ́ ẹ̀ mọ́ rẹ̀ ní èmi mọ ilé hàn lẹ́nu tí mo pé kí wọ́n máa wí tí ẹ bá yàrá tó pé mẹ́ẹ̀ ọlọ́run lọ́wọ́ ẹ̀ mọ́ bí màálù bá ló mọ́ ọlọ́run lọ́wọ́ ẹ̀ mọ́ ẹ̀yin nìkan lẹ́yà àwòká ẹ̀yin nìkan ẹ̀yin nìkan lẹ́yà àwòká ní bàdà. min shay'in illa yusabbihu bihamdihi. kò kana haliman ghafura. ọmọ àti gbogbo ẹ̀ mọ́ tèmi mímọ gbogbo rẹ̀. mo kàn ń wò yín náà mo ń forí jìn yín ni mo máa gbogbo ilẹ̀ tó ń sọ nǹkan lẹ́nu gbogbo nǹkan yòókù tá a dá wọn sọ nǹkan míì ti wọn níta ní ká máa wí ni wọ́n ń wí ẹ̀yin lẹ tó ń nǹkan lẹ́yìn ọlọ́run ẹ̀yin láti fi gbogbo gbogbo rẹ̀ láfi jìn láì dá lọ́lá ẹ mẹ́ran ẹ ẹ dáràn bẹ́ẹ̀ bá bímọ ọmọ ẹran ẹlẹ́rìn nítorí ọlọ́run tó ń sọ yìí o wàláwù máa sàkánà fi láìlì wà náà rí wọ́wọ́ sẹ̀mí olè alí wàláwù máa sàkánà fi láìlì wà náà wọ́wọ́ sẹ̀mí olè alí ẹgbọ́n kan nìsí ẹwọ́ ayàtà kẹta kàtó débi eléyìí ayà 12 tó ní sọ pé límà máa fi sàmà wà límà máa fi sàmà wà àti wà láàrùdí kúlìláà kátàbà alánàfúsẹ̀ rahma ibẹ̀ mo jẹ́ fẹ́ lò ẹnu mẹ́mọ́ fẹ́ lò ẹnu bẹ́ ẹnu bí kúlì límà máa fi sàmà wà àti wà láàrùdí kúlìláà ẹgbọ́n gbogbo ohun tí ń bẹ ńlẹ̀ àti sánmà àti ilẹ̀ Ghana àti sánmà gangan fúnra ẹ̀ ta ló ní lilayi sọpọlọ ló ní ẹgbẹ́ àwọn tó tún wílé wàláwú máa sàkánà fi lẹ́yìn wà náà rí gbogbo ohun tí ń fara balẹ̀ lóru àtọ̀sán ọlọ́run lémi mo ní ẹgbọ́n kan ó fi tí ń júwe àyè ó fẹ̀ júwe àsìkò ó fi tì í júwe àyè pé gbogbo àyè tí bá ń bẹ lókè ìpè àti lẹ́ẹ̀lẹ̀ tèmi ọlọ́run ní í ṣe ó wá fẹ́ lé ìjúwe àsìkò gbogbo àsìkò tí bá ń bẹ nú ọjọ́ èmi náà mo tún ní. Allahu Akbar. máa sàkánà tí nǹkan bá lọọlẹ̀ èmi mo jẹ́ ọlọọlẹ̀ pé nǹkan bá lọọlẹ̀ èmi mo jẹ́ ọlọọlẹ̀ ẹni tó fẹ́ gbẹ́lélẹ̀ tí n bá pé kó wọn wà kò ní sùn àṣẹ ọlọ́run fi ń dé. gbogbo nǹkan para lẹ̀ inú òru àbí náà sàn ọlọ́run lẹ́mi náà mo ní èmi náà mo ni wàá wà sẹ̀mí gbogbo ẹ ti dákẹ́ mẹnimẹni gbogbo títún lọ lóru pátá wàá gbogbo ẹ mọ̀ gbogbo mọ̀ mà ńgbọ́lọ́ wá ní ààyè tó ní àsìkò kí tó wá ní tẹ́yẹ tán tó wá ní èwo ní ẹlòmíì tó wá ní bẹ̀ tàtó ní láńlọ́ọ̀dù nǹkan mi bẹ̀ ó lò ní gbogbo ti ń bẹ pátá láàyè kan ó sì ní gbogbo àsìkò tí kìíní tó wà ń bẹ̀ sọpátá yẹn ọba tí yẹn ní mọ kí sílẹ̀ ọlọ́mọdé aligbọ́tì o. àmín. bá a ṣe ń gbọ́ ìjó ilẹ̀ sọ́kà wa o. àmín. mọ̀ sí ń bàlẹ́ jọ búlé alórí o. àmín. wọ́n lànà ọlọ́run wọ́n la rẹ̀. àmín. àwọn afáà ní masakana tọ́lọ̀nwì. a lè pé mina sukina sukina sin kef nu alif alif maksor sukina a lè pé bẹ́ẹ̀ ni a ti yọ sakana ìyẹn ni masdaru sakana a sì lè pé ni wọ́n ti yọ sin kef wow nu sukúnù náà masdaru ni a lè pé bẹ́ẹ̀ wọ́n ti yọ méjèèjì ló lè bá lábẹ́ lúgà tabapẹ́ sukúnù ibẹ̀ wọ́n ti yọ a sì pé òdìkejì ni haraka odikeji sukúnù ni haraka bá a ṣe ta jókòó múgẹ́múgẹ́ yìí tá à ń wọ̀ tó tá à ń wò sí tá à ń gbẹ́ ti ń sọ̀rọ̀ yìí tẹ́ni tí sọ̀rọ̀ náà ń sọ̀rọ̀ yìí haraka nìyẹn àní haraka nìyẹn gbogbo nǹkan ń lọ déédéé gbogbo nǹkan inú ara wa ń lọ déédéé kò jura wọn lọ ó ti bá ní gèsè ti gbogbo nǹkan sínú ara wa tútù ń bẹnu ara wa gbígbóná ń bẹnu ara wa ńjọ tútù bá tútù jù làpá ìsàn ńjọ gbóná bá gbóná jù làpá ìsàn ó ti bá ní ṣe wọ̀ntúnwọ̀nsì tútù àti gbóná là ń lò pọ̀ láfi ń sẹ̀mí bá ṣe ń sẹ̀mí ẹ̀jẹ̀ ń lọ lára wa ń lọ inú ọpọlọ ń jáde ń bẹ̀ ń wá inú ọkàn ń gbogbo orí san ní lọ káàkiri ní lọ káàkiri bá ṣe ń ṣe yìí àní haraka ni haraka rè tá à ń ẹni sùkúùn tó ẹ pé a bá tu sí pé gbogbo ohun tó ní haraka ló bara lẹ̀ kàn yìí ló bara lẹ̀ kàn yìí wọ́n láwà tu jìnnà bẹ́yẹn àtùjìnà àní fi mọ lẹ́nu fi mọ pẹ́nu lélẹ̀ gbogbo ẹni tí ń ta bàùn bàùn bàùn káàkiri àtẹ̀ntí ń wọkọ̀ ọlẹ̀ àtẹ̀ntí ń kọ̀kadà àtẹ̀ntí ń gògó ojú omi ń wa plane àsìkò ọ̀kan ó wà tí ó tí ó máa ọ̀gá ogun tí ń gbéba yóò fẹ̀ yóò sùn wọn ò bí dá yóò sùn. ọlọ́run mu ní haraka rẹ̀ tí ń lọ tí ń bọ̀ èyàn ò sínú pàṣẹ máa wá ìtumọ̀ fún yẹ mo fẹ́ ká máa yẹ ṣùgbọ́n nígbà tó tó dákẹ́ mi ní nà mo tún mọ títún ṣẹlẹ̀ ńbẹ̀ wọn làwọn àtúnjìnà jù bẹ́ẹ̀ lọ àtúndé bíi pé njó oorun bá tún kojú ẹ̀dá lórun oorun oorun yanyan oorun pátápátá korongodo pé ẹ gbé bàbá kò nulẹ̀ ẹ máa gbé ọ lọ nù sáré. wọ́n ní àtúndébẹ̀ náà pé ìfarabalẹ̀ kan náà tún nìyẹn náà ọlọ́run ló ń tún náà nígbà tó ń bẹ láyé tó ń ta bọ̀nbọ̀n kí ọwọ́ mi lọ wà ngbò tó wà ń sáré tó lè sin kankan máa ń tún bẹ mi náà. wọ́n á tu àná. máa dẹ̀ ní tá a ní tẹ́gbẹ́ súnkí náìyàn labátú sí wípé gbogbo ohun tí ń bẹ láyé lónílé tí máa lọ wọ̀ sí bẹ́ẹ̀ bá rí aláǹtakùn tó dúró mára lé rẹ̀ ní òfurufú gbára òfurufú gbára òfurufú ńlẹ̀ẹ́lẹ̀ táwọn olóòkú pé aláǹtakùn lára òwú yìí ilé tiẹ̀ nìyẹn ńgbò dára léyìn làṣẹ ọlọ́run ló dára tiẹ̀ náà kó ti wọlé oorun tiẹ̀ náà ibi tí ó ti rí sunu yẹn bí àwọn adébẹ̀yẹ kò ní sùn kédele lójú tiwa kò kó sínú kíní kan kó kó bẹ̀ kóró ilé tiẹ̀ nìyẹn bẹ́ẹ̀ bá rẹ̀ yẹn lórí igi tọrọ ilé rẹ̀ lọ́wọ́ yẹn ìtì máa ṣẹlẹ̀ sí ẹ̀dá nù lé ẹ máa ṣẹ̀ṣẹ̀ yẹ ń bẹ̀ ibi ilé ìwòsàn yóò gbèsè oorun tiẹ̀ nìyẹn gbogbo ohun tí wàá máa nílé tí bá ń bẹ nù lé náà pátá ó ti kó nù lé náà ọlọ́run lọ́wọ́ mi náà lọ wà ìyẹn ni pé ẹ máa sá lọ ẹ máa sá lọ mọ́ ọlọ́run lọ́kọ́ ẹ máa sá lọ ẹ máa sá lọ ẹ̀ẹ́n tí wọ́n ti kónú lé nìsín sẹ́yìn pé nǹkan máa ń lé ọmọ bọ̀ láti ta bá ti lè kónú rẹ̀ bá tó ti ẹ̀kún ọ̀tán kí ni wọ́n pàdé lẹ́yìn rẹ̀ ọ̀rọ̀ lọ́nkọ́ ibi tó kó sí náà ọlọ́run tó wà mẹ́ ẹ̀yẹ ah, wọ́n ń gbọ́dọ̀ wọn sọ pé òun ni ọba sẹ̀mí òun ni ọba àlímù yìí àpé sámù méjì ló wà sámù ìjábà wà àti samuel sọ̀tì kí èèyàn pe ọlọ́run kọ́lọ́run gbọ́ gbígbọ́ kan nìyẹn kí èèyàn sọ̀rọ̀ jáde kọ́lọ́run gbọ́ gbígbọ́ nìyẹn. wọ́n ní méjèèjì ló ní ẹ̀rí inú Quran inú sátú Ibrahim inú sátú Ibrahim ayah thirty nine ọlọ́ni inna Rabbi lasemi odua inna Rabbi lasemi odua ọba mi ń gbọ́ àdúà àti pé gbígbọ́ kanu àsàfà kan ó ní ẹni bá pọ̀ lọ́hùn ọlọ́run ní nàám òun dáhùn kò tí ì wá dáhùn tán ó kúkọ wá pé nǹkan báyìí ni mo fẹ́ ó lè sọ pé nàám ìfọ̀ bọ́lọ́ gbọ́ ó náà nù ó sì lóhùn òfun tán kọ́lọ́mọ́sí bẹ́ẹ̀ fáwà ọ̀tọ̀ ni gbígbọ́ pé kọ́mọ nìyẹn sọ̀rọ̀ síta kọlọ̀ ń gbọ́ ọ̀tọ̀ ni gbígbọ́ kí ọlọ́run gbọ́ àdúrà èèyàn láì fi di kiri yó ẹ má jẹ́ kiri yó sọ yín di ara wọn pẹ̀lú system ládàra èdè sísọ ẹ má bà kiri yó máa sọ èdè èdè rìn ẹ ń tọ́lọ́wọ́n bá lékè ọ láti gọ̀ ní ṣe kiri yó lẹ́yìn ọ̀bá gọ̀ a máa ṣe kiri yó tí ó mú ẹ̀dá tó mú ẹ̀ẹ́dá ẹgbẹ́ rẹ̀ lọ́lọ́run ìní nìyẹn bí ní gba pòfẹ́sọ̀ nǹkan ìbá pé kò ní ìní pé ń gbọ́ sọ pé mẹ́ta lọ́kan ń tọ́ sọ yìí ṣé bí ọmọ kíláàsì rẹ bá fi ṣèdánwò fún ọsọ sọ máa ẹ sọ pé nǹkan ni ọmọ kan wá ní mẹ́ta ni nǹkan yẹ mẹ́ta ẹ̀kọ́ gbà sọ ní fẹ́ẹ̀lì ẹ̀ irú àwọn máa ń ga àwọn kan pé ẹni tí a ń pè ní aṣáájú àwọn tó tún dọ́lọ́ mọ́ wọn lọ́wọ́ lọ́dọ̀ ara wọn wọ́n ní àwọn pa a àwọn sì kàn má gbélé bù kẹ́ẹ̀sì lè mọ̀ orin yìí wọ́n àgbé wájú báyìí pé àwọn fẹ́ sin ọlọ́ àwọn báwọn ṣe ṣeré sẹ́ńtẹ̀ ń tẹ́ kọ́pì nìyẹn sẹ́ńtẹ̀ tọ́lọ́wọ́ bá rẹ̀ báwọn kí ni wọ́n jẹ́ lọ́dọ̀ rẹ̀ báwọn ẹ má gbọ́ ni máa kọ ni máa kọ pí kiri yó tí máa ń jẹ ń bá kan ẹ má jẹ ń bẹ́ẹ̀ tí a bá rìn bá kan ẹ má rìn bẹ́ẹ̀ kódà tí a bá pọ̀ lásọ kan wíwọ̀ ẹ má wọ̀lú ẹ̀ mọ́ má dìkiri yó anabi ni ma ní àsìbá àkàwọn máa fa wà mí ni o anabi máa máa fi nǹkan yà wọn lọ́tọ̀ ni yóò fi nǹkan jà wọn lọ́tọ̀ pé ọwọ́ pẹ́ ẹ ṣe báwọn àwa sódì ẹ̀ agbọ́dọ̀ jọ wọn ah. kí ló bá kí ló bá yàn débi pé mo fẹ́ gbàdúà ó fẹ́ sàdúà ni a ní òun fẹ́ gbàdúà ẹ̀jẹ̀ àgbàdúà <laughs> ẹni ẹni kọ́kọ́ lẹ̀ kọ́kọ́ tó wí ńlẹ̀ ó fẹ́ gbàdúà wá tù wá sọ tó fẹ́ sí ṣe ó fẹ́ gbà lọ́ọ̀ ta ni ṣé wọ́n ní ìwọ ní ọfẹ ọfẹ ọfẹ máa bẹ ọlọ àbí ṣe ntọ́ mí nǹkan fẹ́ bẹ lọ́hùn ṣé wọ́n tó fẹ́ bẹ iná ló tó fẹ́ gbà àbí kí èèyàn náà máa ń sẹ́ni ìsìn kọ́ máa mú ntọ́ ìran bọ̀ tí ntọ́ ntọ́ mú wà ń bá jẹ́ ntí a fẹ́ kíláàsì lọ́wọ́ rẹ̀ àgbà lọ́wọ́ rẹ̀ àgbà lọ́wọ́ rẹ̀ òun ó fún wa àwa ó gbà ṣé wọ́n ó tún gba àdúrà wọ́n fẹ́ sọ yín dikiri yóò ní wọ́n ti mọ̀ yí pé àwọn ti sọ pé Jésù lọ lọ́hùn tẹ́lákìlẹ̀ mú èdè pé ẹ̀yin náà fẹ́ gbàdúrà wọ́n bá débi pé ọlọ́run kankan kí ń dáhùn mọ́ ìwọ náà lọ ń bẹ́ra rẹ ìwọ náà lọ sì ń rẹ gbígbàdúrà ti jẹ́ kí ni a fẹ́ ṣe àdúrà à ń retí gbígbà lọ́dọ̀ ọlọ́run àwa fẹ́ ṣe àdúrà àwa ń retí gbígbà lọ́dọ̀ ọlọ́run ẹ má kó mọ yín lẹ́nu gbogbo àwọn èdè náà dáwọn yìí ẹ tí àkẹ́ ẹbí ká máa pé olórí ọ̀fẹ́ òun hmm. ọ̀fẹ́ láti olórí ọ̀fẹ́ láti kí òun pàdé yín olórí ọ̀fẹ́ sí kọ pàdé ta ni kọ wáyé tèmi olórí ọ̀fẹ́ táwọn kọ́kọ́ orí kan bẹ lọ́fẹ̀ mo láǹfààní làwí mo láǹfààní pé mo pàdé yín inú mi dùn kí mo láǹfààní pé mo pàdé yín inú mi dùn kí mo lórí ọ̀fẹ́ táwọn kọ́kọ́ orí ọ̀fẹ́ kan bẹ kò sí nǹkan kan lọ́fẹ̀ẹ́ lọ́dọ̀ ọlọ́run nǹkan kan lẹ́sìn tó fún yín nǹkan kan orí ọ̀fẹ́ kọ́ kódà ìyà ìyà ìyà ìtúnṣe lọ́dọ̀ ọlọ́run lọ́fẹ̀ẹ́ bí ẹ máa fẹ́ rí ìyà lọ́dọ̀ ọlọ́run nǹkan kan ní òsì. tí èyí lẹ́tọ̀ sí yà. tí èyí lẹ́tọ̀ sí yà ìyà náà ìtúnṣọ̀fẹ́ àbílókù. a ní nítorí mo ti yé yàní àyè ṣe promo lọ́dọ̀ ọlọ́run o èyẹ promo o. wọ́n ní ká gbogbo lọ́ọ̀lọ́ọ̀ tó sọ pé wàlà ó máa sàkánà fi layli ká gbogbo lóyìn yẹn ẹ̀yin oníkéwù wàlà ó máa sàkánà fi layli ẹ̀yin oníkéwù a ọmọdà kéèyàn bá fẹ́ sẹ́kàn kó mà sí dójú àmì o yorùbá ní àbọ̀ ẹ̀kọ́ ní jolówó ẹ̀yà làwùjọ́ lọ́n ti wí yẹn àwọn fàní àkèsí nù ilimuli balaga ẹ̀ rí pé ètì sọ́ọ̀sì nìyẹn ètì sọ́ọ̀sì lọ́lọ́n fẹ́ lò yẹ ebe ma pé ipò làwù ẹ̀yìn nípò rẹ̀ jáàrú ọmọ jìrúurú ẹ̀yìn júmùlà ni máa ń wá wọn àfi ṣáájú mo fẹ́ pé ẹ̀yìn ipò rẹ̀ ẹ̀yìn ni tábẹ́ ilé gbé e ṣáájú ìtí ń sàfàní fún wa ni pé ètì sọ́ọ̀sì ní sọ pé ẹni nìkan ló ní kinní yẹn ìdí wọn ni pé ìfisọ́sí láì tabaraka wa ta'ala bí annahu yamliku kulla shay ìdí sọ pé gbogbo nǹkan lọ́lọ́run ní ní sọ pé gbogbo nǹkan lọ́lọ́run ní pàápàá tamani bolowa a sọ pé mbẹ́mbi takidimu lè kabari kamaru lọ́sáájú mubtada yẹn mọ́sàkánà ni mubtada mọ́sàkánà fi léèlì làhùn mọ́bùtàdà ńgbẹ́ pé ipò rẹ̀ ẹ̀yìn lọ́yẹ kọ́ wà àwọn àgbè síwájú àsọdànù sínọ̀rọ̀ ọlọ́run ó ní kí mọ̀kánì ẹ̀rí wọ́n ní ká ewu orú ẹ̀ náà nínú sùwàtì fatia tọ́lọ ní iyyaka na'budu iyyaka na'budu wa iyyaka nasta'in ṣe bí tí ń fi wí ni pé la na'budu illa iyyaka la naabudu illa iyyaka a ní sin kankan mi ma lẹ́yìn wọlọ tí fi wí nìyẹn torí pé kò mọfúlù bí ẹ̀yin ni ẹ̀yin ni mọfúlù bí àrífìlù àrífàìlì ipò kẹta ṣiṣẹ ni mọfúlù wa ipò kẹni jẹrọ àwọn jùlọ wa ẹ̀rí wọn ní àǹfààní tàbí bẹ nìyẹn wọn ní àǹfààní mi ni pé àti sukunu àti arakabi yẹ́dìláì aṣọwàjáàlì àti ìgbà téèyàn tarabárọ̀ yàn àti ìgbà wọ̀nranwọ̀nran méjèèjì ọwọ́ ọlọ́run ló wà méjèèjì ń bẹ lọ́wọ́ ọlọ́run pẹ̀lú nítorí pé ẹ̀dá ò ní tìyàrù kan àfi tọ́lọ́mbá ni ó ṣe bẹ́ẹ̀ yóò ṣe jẹ́ nìyẹn ẹ bá ní ka àyà mi àyà fourteen. قل أغير الله أتخذ وليا فاطر السماوات والأرض وهو يطعم ولا يطعم قل إني أمرت أن أكون أول من أسلم ولا تكونن من المشركين ẹsẹ̀ ńlá jàre ìmámù àgbà ojú wáàsí náà ni ọlọ́run ti sọ alfa wa abdulhadi ní international à ń ṣe wáàsí lọ báyìí náà ni ọlọ́run sì pè bẹ́ẹ̀ kọlọmọdé sàlékún àbáríkà iná ṣùgbọ́n lọ́dún iná inú àwẹ̀ náà ni bàbá wa ìgbà ìmáàmù lókè wà sọ pé ó di ìmáàmù kẹbìrì ìmáàmù kabir òdì ìmáàmù àgbà ẹ̀ẹ́n ọlọ́run jí kájọ gùn lẹ́mì lápúnká ìpé gbogbo tí bá ń ṣẹlẹ̀ ṣẹ́ àti káúlù àti fèílù bìyẹ́dì láàyè ni bàbá òdèdè sọ ntọ́lọ̀ ń fẹ́ sọ ló gbé sẹ́nu bàbá lójú wa náà lẹ́tì dàbẹ́ ló gbọ́ ọlọ́run la hawla wala quwata ẹsẹ̀ ń tẹ́ tún mú wa padà sí ilé bàbá wa ní máàdùlá rọ́bí kọlọ́ba ní kẹ́ wọn lọ́wọ́lọ́wọ́ ní ìsìn náà wọ́n fi ń kà lọ́wọ́lọ́wọ́ láàyè wọn náà wọ́n fi ń kà lọ́wọ́lọ́wọ́ ohun tá a tẹ́ lò yìí sìn ọyẹ ẹlòmíì ò tó kẹ́ وله ما س... قل أغير الله أتخذ وليا فاطر السماوات والأرض وهو يطعم ولا يطعم قل إني أمرت أن أكون أول من أسلم ولا تكونن من المشركين أغير الله أتخذ وليا فاتر السماوات والأرض وهو يطعم ولا يطعم قل إني أمرت أن أكون أول من أسلم ولا تكونن من المشركين قل أغير الله أتخذ وليا فاتر السماوات والأرض وهو يطعم ولا يطعم قل إني أمرت أن أكون أول من أسلم ولا تكونن من المشركين ọ̀rọ̀ tún nìyẹn o jama ọlọ́ni kúl anábì máa sọ àgọ́ ìrà láàyí àtàìsùwàlìyà kúlíyà àgọ́ ìrà láàyí àtàìsùwàlìyà anábì máa sọ fún wọn bí wọ́n ṣe ẹnìkan míì lẹ́yìn ọlọ́run ṣe ní kémi tó mú ní wàlíyù kí n mú lẹ́yìn tí máa kọ́rọ̀ mi tì wàlíyù lẹ́yìn tí a bá ń lọ kọ́rọ̀ ọba tó sì ṣòkó bá wàlíyù lẹ́yìn tẹ́ pé bàbá lọ kọ́rọ̀ ọba yóò rí yanjú bí wọ́n ọ̀la ń bá bọ̀ yìí anita ń dá sánmọ̀ ẹ̀ẹ́rẹ́ sì fún ju pé ọlọ́run náà ni tàǹdálẹ̀ ẹ̀lẹ́ ẹ̀ẹ́rẹ́ sì fún ju pé ọlọ́run náà ni tàǹdàgbò ti ń bẹ nínú rẹ̀ ẹ̀ẹ́rẹ́ sì míì fún ju pé ọlọ́run náà ni ọlọ́run wá ní pé tó gbogbo ohun tí wá ń lọ tí ń bọ̀ èmi ọlọ́run ni mo ní ọwọ́ mi lọ́wà ẹ̀ ń bá ń lọ tí ń bọ̀ èmi mò ń jẹ́ ọlọ tí mò ń jẹ́ ọ bọ̀ ẹ̀ ń bá fẹ́ sùn èmi mo jẹ́ ó sùn abẹ́lẹ́ ọlọ́gàgàn abẹ́yẹ gbogbo wọn bá ní ìdí ọ̀kan nu méjèèjì mọ́ta máa fún wa ọlọ́mọ tòró di fún wa bàbá fẹ́ máa ta pánpán já máa rí pánpán ta tàbá fẹ́ sùn ọlọ́run já rọrùn sùn afẹ́ farabalẹ̀ ọlọ́run já ara fi balẹ̀ ọlọ́run ṣàánú wa gbogbo ẹni tá ẹ̀sán bá ń bẹ lára rẹ̀ ní wáàsí ọlọ́run bá ní má ẹ̀sán náà kó mẹ́ ọlọ́run agbára wọ ọlọ́run ń bẹ nú ara rẹ̀ ní o ń bẹ rẹ̀ ní o ń la hawla wala quwata illa billah qul ya ghayra allahi ya ta'izu waliya tani tó mú lẹ́yìn ọlọ́run ní wàlíyù fàátìrì samawati wal ardi tó jẹ́ pọ́ báyìí náà ló lo dale. In lo ló dálẹ̀ ńlọ́dá sánmà ńlọ́dálẹ̀ lọ́dá gbogbo tí ń bẹ láàrin rẹ̀ ta tún wá lẹ́ni náà ta tún lè lọ kọ́rọ̀

Hmm. ààrẹ léèdè wọ́n fún ló ń jẹ́ ní kúrò tó yí lọ di àrò fún ara rẹ̀ kọlọ dáná àkàní ọ̀dà tí ó gbèsíwájú rẹ̀ tí ma fẹ́ dọ́lá ọlá ọmọ nìyẹn náà ni pé kó jókòó kalẹ̀ kọ́ mọ́ retí oúnjẹ nínú ilé rẹ̀ jama maliku na ọba nìyẹn pé o jókòó nu ilé rẹ̀ ọmọ náà di àrò ọmọ náà di àrò. o sì máa bẹ́ lùbọ́ ṣe kúrò lélùbọ́ tẹ́ dọ́ka ọmọ bírẹ́ǹsì tọrọ àwálé ṣe di ti ọ̀páwọ̀dà tẹ́ pàwọ̀dà tẹ́ di mùkẹ́mùkẹ́ tó ṣe é jẹ́ ọmọ bẹ́ẹ̀ tẹ́ déwájú rẹ wọ́n sì bomi síbẹ̀ ntọ́kàn ọ ni pé ntí wọn ò lè bọ́ ọ ṣe lọ́kàn ọlọ́mọ bá ìsànṣe wa. amina máa mú kọ́ máa bọ́ ẹnu náà ni kódà bó bá tó jẹ́ tán abọ́ rẹ̀ ò tó kàn ń pípalẹ̀ mọ́ wàláyé à ń mọ́líkù ọba ni. Allahu láì ní ọ̀háyàwó rẹ̀ ah, ah, hmm, ó lóun ti mọ̀ náà náà ti sọ́bà wọn ọ̀bù ajábẹ̀ kájábẹ̀ sí ah. kọjábẹ̀ ọjábẹ̀ so kọjáde lé orí orúurú ò sí sọ́dọ̀ òrùrí ó sì ìyàwó ọwà màkó ló lọ́sùn gbéyàwó rẹ̀ ti lọ ọ̀nà oko bí tó wá nǹkan lọ ọkọ̀ sí ilé tiwọn ò tí ì dé sọ́ọ̀ ní jẹun sọ́ọ̀ oúnjẹ tó bá jẹun ṣéyàwó rẹ̀ ni yọ́ a sì fún ọ. ó ti ra búrẹ́dì ọ̀yọ́ pamọ́. àbí èèdọ́bà èèdọ́bà ah. mm. wáyé rẹ̀ ò sẹ́tù ọ̀lẹ́tù ah, lójú o sẹ́tù o lè sọ tó wọ̀ ẹ̀ǹ tí ìtẹ́ bá wo ló ń jẹ ní máa fi ṣe ń jẹ ààbò ń jẹjẹ fún wọn o ṣùgbọ́n tó wá wòye máa àbí bẹ́ẹ̀ni ah, ẹ̀bá ẹgbọ́ wòye máa dáńjọ́ òun wọn ní òkú gbé ó rà dá ọbẹ̀ ọlọ́kà. Sugaja. já jẹ́sẹ̀ búyàn jọ nù àwákà ṣe sọ nígbà ẹgbẹ́ àwọn ọmọdé ọlọ́kà ṣe ń sọ bẹ̀ ní ọlọ́kà míì ní gbogbo ọlọ́kà kọ́ o ìyẹn ọlọ́kà ìwọ́kà ń bá rí o gbogbo ọlọ́kà tí ó ṣe bó ṣe rí ah. Ah, ìwọ ló lè ìwọ ló lè sọ pé ẹ̀wà ẹ̀wà olóyin ẹ̀sìn ẹ̀wà olóyin nìkan mo fẹ́ jẹ́ bọ́ bá ní ẹlẹ́wọ̀ tẹ́wà fún ọ sọmọdé ìjánṣe ni ewúrẹ́ wà oní àgbẹ̀ olóyin ni olóyin ni ẹ̀wọ̀n ṣúgà ni a sí wọ́n lè ti bọ́ fi ṣúgà sí àti kòkòrò <laughs> tí ó kòkòrò alójú fẹ́rẹ́fẹ́ sí ẹ má gbé má wà nú ilé rẹ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ ló sọ pé báyìí ni ẹ ṣe báyìí ni ẹ ṣe mọ́ máa fà kan àgbàfà ni àdáwì kìí yẹja Allahu Akbar wọ́n jẹja ẹ̀ntàwí wọ́n jẹja wọ́n jẹja àánàkọ́mọ̀lá wọ́n jẹja gbogbo rẹ̀ ẹja gbogbo rẹ̀ ẹja ìbá àjẹ gbogbo ẹ ìbá àjẹ tútù ìbá àtòrí ọjẹ́ ẹja kan ìgbìnà wọ́n ewu wọ́n jẹ kódà àwọn ìtọ́ mi ọbẹ̀rẹ̀ wò sí bí tẹ́ bá fi ro ẹja wọn wọ́n fi ro bẹ̀ wọn ẹjọ́ sí bàbá èèyàn tọ́lọ̀ bá ṣe ní ọkọ̀ ẹlẹ́ à àbí ṣó lè rí májẹ̀mú pé ó lè rí pé ó lè pé ó lè pé ṣẹlẹ̀ ọlọ́kà lẹ́nu pé ẹ̀yìn ìjẹja níbo àdàlú lọ bí ọlọ́kà lọ́háyàwó ẹ̀ sọ̀gbọ́ fàtírì ìsàmọ́ wà tí wà lè àrídì wà wà tí mú wà láàáyò tí a mú ọba tí máa fún yàn lóúnjẹ tí wọ́n è fún lóúnjẹ àyà ẹ̀mú mi rántí ọ̀rọ̀ kan sẹ́ríbi láyú tí a mú yẹn òkú gbẹ́ láwọn afọ́nfẹ́ra kù iṣẹ́ ebú ni wọ́n bíbẹ̀ ń ṣe sẹ́rí mi mo tọ́ parí ẹ̀hún ni a máa fẹ̀ lójú wọ́n á kọ súra kan sura kan wọn kọ sura kan ẹn sura kan wọn kọ sínú ẹ tẹmá kọ sínú ẹ tán wọn àkànìyàn bú sí pé láàyù tí a mú wọn àkọ síbẹ̀ pé wà láàyù síráàbù láàyù tí a mú wà láàyù síráàbù wọn bá ṣe bí wọn ṣe máa ṣe wọn bá lọ ikọ́ kan. wọn pọ̀ ah. lójú ọlọ́run má sí alẹ́ ní ti dán máa mú àmín má jẹ́ kí ọwọ́ wa náà jọwọ́ dán àmín bíbá ńgbà tí lè jẹ́ pé àyà kura ni a fi ṣe ọwọ́ kí wọ́n ti lò lòkulò yẹn wọ́n ti fàbínú ọlọ́run lẹ́sẹ̀ bá wọn ìṣọ́wàdé pé yes ọwọ́ pé tiẹ̀ lu ọ̀rọ̀ ọlọ́run lọ́nà tí ò dáa tí ẹ ti bá ọ òun àlọ́bọ̀ ṣẹ́tọ̀ ọ̀rán òun wọ́n lọ́bọ̀ ṣe yá àlọ́bọ̀ ń tọ̀hún láyà tí àwọn láyà ṣàbò wà láyà náà wà láyà kú mu o orí ẹ̀ ní ọwà o tí ọba rí gbàdúà ẹ̀rí nǹkan ẹ̀wọ̀n tó lọ́n fi ń wí ẹ̀wọ̀n tí wọ́n lọ lò fún ọlọ́run lẹ́yìn ìsọba tí wọ́n fún lóúnjẹ nítorí pé ẹnìkan ká ọ̀rọ̀ ọ̀rọ̀ táyọ̀ ká bùn lóúnjẹ ká fún lóúnjẹ yányàn rẹ̀ ni pé kó o lówó kọ́ ọ pé wọ́n bọ̀ ṣe ìwọ kọ́ sá sí fúnra rẹ̀ bó o sì pé ìwọ lọ́ọ́ ra nǹkan fúnra rẹ̀ lọ́jà tó ra ráìsì fúnra rẹ tí o sì gbé kaná fúnra rẹ tó ra ta tó o sè fúnra rẹ wà á ń tàtù tì hàmù wọn fún olóúnjẹ náà ni ṣé wọ́n ló gbin ráìsì ṣé wọ́n ló gbin ráìsì tó tọ́ lọ rà ló gbin ata ebi àwọn kan ní àgbìn àwọn àfáà wọn ló ń jẹ tẹnìkọ̀ọ̀kan wá ń gbé wájú yẹn wọn ní káwọn yìí pé ẹgbẹ̀lẹ́gbẹ̀ yẹn ti sẹ́ lórí ẹ̀kọ́ tó déwájú tiwa o wọ́n ní mẹ́hàátù salasu mihat ó kéré tán ọgọ́rùn-ún mẹ́ta èèyàn ti sẹ́rí ráìsì tó wú àkàájú yẹn láfi máa dúpẹ́ fọ́lọ́run tàbá fẹ́ tàbá jẹun tán wọ́n ọmọ bí títí ń bọ̀ wòye wòye ẹni tó gbé ráìsì yẹn sínú mọ́tò ọkọ̀ ojú omi wuyẹ̀ntọ́ gbé wuyẹ̀ntọ́ yọ wuyẹ̀ntọ́ sẹ wuyẹ̀ntọ́ fẹ wuyẹ̀ntọ́ wá gbé sínú ọkọ̀ ojú omi wuyẹ̀ntí ọkọ̀ tọ́lọ gbé lẹ́kọ̀ọ́ wuyẹ̀ntọ́ wà wuyẹ̀ntọ́ gbé bẹ̀ wuyẹ̀ àwọn tọ́ wá gbé láti rí ọkọ̀ désọ́ọ̀bù ẹ̀ntọ́ gbé fẹ́ rajà lọ́wọ́ rẹ̀ kó tó wá dọ́wọ́ tiẹ̀ ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ní kúlí sọ wípé inni umiritu an akuna awwala man aslama máa sọ pé èmi wọ́n pa mí láṣẹ kí n kọ́kọ́ jákọ̀ọ́kọ́ ẹni tí ó gbà fọ́lọ́run tán yányán ẹni tí juwọ́ jù sẹ́lẹ̀ fọ́lọ́run èmi wọ́n lé mi ànábì ní kọ́kọ́ jẹ́ sáǹpù ẹ̀gbọ́ bàbá ọ̀gbọ́n tí ó sọ fún ọ ìwọ ni ọjọ́ sáǹpù nulé rẹ̀ mhm. jẹ́ àwọn ya rẹ̀ ó rí ọ bí ọkọ rẹ̀ jẹ́ àwọn ọmọ rẹ̀ ó rí ọ bí bàbá rẹ̀ jẹ́ ìwọ àfà kàmọ́ kí ó rẹ̀ àwọn kí ó rí ọ rẹ̀ jẹ́ sáǹpù rẹ̀ anábìlẹ̀ mi ní kọ́kọ́ jẹ́ sallallahu alaihi wasallam àwa láàmà ni a sílámà kí n kọ́kọ́ gbà fọ́lọ́n dáyáyá wala takunanna minal mushrikin mi ní Ọlọ́run sọ fún mi pé ọ̀gbọ́dọ̀ wà nú àwọn ọ̀bẹ̀ bọ́ ọ̀gbọ́dọ̀ mú nǹkan mímí ní Ọlọ́run ewu nǹkan mẹ̀yẹn pé ìwà nábì ọ̀gbọ́dọ̀ mú nǹkan mímí Ọlọ́run àwọn tí máa mú ń bẹ mùsùlùkù náà làwọn ọ̀bẹ̀ bọ́ tí bá ń pa nǹkan míì pọ̀ mọ́ Ọlọ́run àmọ́ wọ́n mọ́ jẹ̀nu wọn ewu nǹkan mẹ̀yẹn àsọlọ́run mọ̀ mọ̀ mú nǹkan mọ́ alátakùnánà mìírànlì ọ̀ṣẹ́kẹ́ ọlọ́run níjà náà jẹ́lẹ́bọ̀ o àmín látóbi rẹ̀ ọlọ́run la hawla wala àwọn afáà ní yìí tọ́lọ́ ní wá wà wọn la yóò tí yàmù wọ́n ní bẹ́ẹ̀ ni àti pé máa mi ń tọ́ ìmí ilá wàláhù lẹ́dí àti àmàhù akàdà máa mi ń tọ́ ìmí yùtìrímù ilá wàláhù lẹ́dí àti àmàhù yẹ̀sùkù làhù tọ́ àmà wàláúlà dáálíkà máa ń wá sọ́la ilé ìtọ́ àmù wọ́n ní àṣepé kò sẹ́nì kankan láyé mọ́ tó lè sọ pé mo fún ọ tí ì ṣe pé wọ́n ń fò náà ló ń jẹ ní bàbá sọ fún ọmọ rẹ̀ pé mi mò ń fọ lóúnjẹ bàbá yẹn má ń dànù dún bẹ́ẹ̀ ẹ̀yìn ń kọ́ wọ́n ń fẹ́yìn náà ni o ọkọ ń sọ fọ́yà rẹ̀ yìí pé èmi ni mò ń fọ lóúnjẹ bẹ́ẹ̀ ni ẹ̀yìn ń kọ́ wọ́n ń fẹ́yìn náà ni àti àkíyèsí bẹ́ẹ̀ yẹn gbogbo ẹni bá ń fún yàn ló ń fún lóúnjẹ torípọ́lọ́ níjọ ń fún ọ lóúnjẹ wọ́n ọba fẹ́ ń tọ́ yẹ kó fún lóúnjẹ má ẹn tọ́ yẹ kó fún ọ náà ò ní fún ọ náà má o lọ́pẹ́ kápọ̀ yẹ́mẹ̀ nìyẹn o máa mi ń tọ́ ìmí ìlà máa mi ń tọ́ ìmí yùtìrímù ìlà wà láwùlẹ̀ di àtàámàwù kò sẹ́nìkan ń fún yàn lóúnjẹ tí ìsìnkú ọlọ́run ló ti kọ́ fóun náà lóúnjẹ ntọ́fẹ́ fún yàn yẹn ọlọ́run ló fóun náà ntọ́fẹ́ tó pé wọ́n ló ń fún yẹ wọ́n fún wọ́n náà ni wọ́n ní wọ́n fún ní kíní kan ta mí sí wọ́n fún lọ́bẹ̀ bẹ́ẹ̀ ń ta mí sí ọgbọ́n bí ẹni ó ṣe bẹ́ẹ̀ wọ́n fún ọ náà ni wọ́n ti bá ṣe bẹ́ẹ̀ oúnjẹ tó ọpọ fẹ́ fún yàn ò ní dọ́dọ̀ rẹ̀ bọ́lọ̀ má kó oúnjẹ yàn mẹ́wàá sọ́dọ̀ rẹ̀ má dàdí dè jọ́ dọ́dọ̀ wọn kíní ti pọ̀ ju ti ẹnìkan lọ sí abẹ́ta ẹgbà ẹgbà ẹgbà ẹgbà ẹgbà bẹ̀rẹ̀ nulẹ̀ nulẹ̀ rẹ̀ ntọ́lọ́ba dùn ọ̀nù jára lé rẹ̀ ọmọ tó àbẹ́ kì í dùn ọ́ dágbére fún ọ bọ́lọ́ba ti dùn ọ̀nù jẹ́ wọ́n mọ̀ pé ọlọ́run tó ti dé ẹ̀yin obìnrin ẹ̀ bì lẹ́ẹ̀kan tá à ń sọ̀rọ̀ ọbẹ̀ èló la fi parí rẹ̀ wọ́n ní à ẹgbẹ̀rún méjì àtààbọ̀ náà ni ó ti yí ó ti súnwájú ẹ sọ di ẹgbẹ̀rún mẹ́ta àtààbọ̀ ẹ one thousand kún kan ẹ tí èyí tẹ fẹ́ ra yẹn ẹjọ́ ẹjọ́ sún òkè jẹ́ èyí tí ń bẹ lọ́wọ́ lẹ́ẹ̀kan ni àṣìṣàbùlé lórí isi ọlọ́run ti mú mi wà a sì mọ̀ pé lẹ́ẹ̀kan tá a àbí kí n padà sínú ilé wa yanjú ẹ lọ́lọ́wọ́ fi mọ̀ pé ẹn tí wọ́n máa ń fún lówó ni ọ. o sí nǹkan nísìí bó ti gbà ilẹ̀ ọ̀dẹ wọn ọ̀dẹ tí ìna wọn àti ìṣe tọ́lọ́n fi gbé gbẹdẹmukẹdẹ o sì jẹ́ wọ́n mọ̀ ọ ti tán. ó di mánu. ó ti ó ti ó sẹ́ra ẹ nìyẹn. àdé wọn mọ̀ ni àdé wọn mọ̀ ni pé ó tún ti dé ọlọ́run tún ti dé o ìníjọ́ tí ọba sí tó ọba sọ ní dídá ó fi tẹ̀lé kíákíá tó pín gẹ́gẹ́ òsì tọ́sọ pé tó ọ̀pì ṣe bẹ̀rẹ̀ o one five tó wà rè a máa fẹ́ gbẹ̀ mẹ́ta àtàbọ̀ síbẹ̀ mọ́sàlá inú léyìn àti gbogbo olé nǹkan ṣùgbọ́n lónìí one five tó wà rè one five ah tí àwọn ẹni yẹn ò bá gbọ́n débi kí wọ́n sọ̀rọ̀ pé ọlọ́run sì bá ní mú wọ́n ti ẹ̀gbọ́n débẹ̀. àwọn ah, ọmọ ń gbọ́n débẹ̀. ọmọ ń gbọ́n débẹ̀. ọjọ́ ah, ẹlẹ́ àníyàn. Ah, kílẹ̀ bá ẹlẹ́ àní máa dún nílùú ìlàkẹ́yìn sọgbọ́n ní ọkọ̀ ajáde sọgbọ́n nǹkan tó fi ṣe ayé ní ìsìn àṣà ajáde nílàkẹ́yìn ajáde ọ lẹ́wọ́ mọ́lẹ̀ ni èkìní ẹgbẹ́ òǹkà kájá sí nìṣẹ́ ẹ̀yìn ẹ̀lọ́ra fúnra yín ẹ̀yìn ẹ̀lọ́ra fúnra yín sọrí gan ìmí ọmọ bíi tá à ní gbàjọ́rọ̀ àjẹjọ́ jẹjá ọ̀rọ̀ rẹ báyìí nìsí. ẹlẹ́yà tó bá nílẹ̀ àká ìtọ́ ọlẹ́yà máa ń gbọ́ pẹ̀lú ògùn ọlọ́run sì bòyìn láṣìírí wàláyà ọ̀tán nìyẹn àṣírí ọ̀rẹ́ bò. àyè máa jẹ́ pé ayé ayé lọ́wọ́ máa kéjì ojúmọ́. a ṣe hànáhàná. ẹ bá ń lọ́dún súrátù wákíyà ní àyà sixty three. أفرأيتم ما تارسون أأنتم تزرعونه أم نحن الله أكبر كبير wọ́n kà lè gbọ́ àyà أفرأيتم ما تارسون ẹ̀yẹ orí ń tẹ̀yìn àgbẹ̀ ń tẹ̀ ń gbìn ní ká kí nǹkan bọ̀lẹ̀ ní jẹ́ bẹ́ẹ̀ ká sanko káwá kí nǹkan bọ̀ bẹ̀ ní jẹ́ àrásà yà àrùsù ọlọ́run ní ẹ̀rí tẹ́ ń dá lóko ní ẹ̀yìn èèyàn àhán tó ń tásìrà húnà wú amúnà àánú sáré húnà sẹ́yìn lẹ̀ ń gbìn nǹkan náà báwo là ń gbìn ibẹ̀ yìí gbìn nǹkan tẹ́ ẹ kó ẹbẹ̀ lọ lé ni sẹ́yìn lẹ sọ́ di ti ń tọ́ dà wọn ah, títóbi ìwọ ni o. wọ́n ní àwọn afáà ní tábàkì tó gangan bí wọ́n dákọ̀ pé bali antarọ̀ bánà ìjọbẹ́ bali antarọ̀ bánà ìwọ ni ọlọ́run o ìwọ ni o. a gbé àgbàdo yẹn kan sórí ebè adẹ̀kùn bẹ́ẹ̀ abo ìpẹ́ mọ́ ọ̀dẹ̀ ní ti ń parádà fún ara rẹ̀ láì lọ́wọ́ láì lẹ́sẹ̀ ọ̀dẹ̀ ń fún rẹ̀ ọ̀dẹ̀ ń fún rẹ̀ ọ̀dẹ̀ ń ga ọ̀ǹga ọwọ́ àfi di pé ọ̀yọ̀ nǹkan kan lára bí erin tẹ́ pé ń bẹ̀ ẹ bá lọ wo ẹ bá lọ rí wo àgbàdo ń bá kọ yọ su tó bá kọ yọ kínní funfun báláwo ni kínní yẹ funfun báláwo ni erin yẹn ó rì ẹ kàn tẹ́sí sí pé kínní kan winiwini ń bẹ lára rẹ̀ ọ̀gángan bí àgbàdo gbẹgbẹ ìdàgbàdo nìyẹn yíyá ṣe winiwini lára ẹ lọ ó dẹ̀ máa tóbi díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ ìkọ̀kọ́ wà di àgbàdo kandamakanaba la ilaha illallah. afara'aytum ma taharuthu. تزرعونه أأنتم تزرعونه أم نحن الزارعون lọ́dún náà la kànú tafsiri pé bẹ́ẹ̀ bá lágbára kẹ́ ẹ lè ṣe kinní kan bí àgbàdo kódà tádìẹ ó fẹ́ fi mi ṣéèkì gbé mi ọ̀dọ́ adìẹ ò gbé mi o ẹ lọ dáhùn jàmọ́ ẹ lọ fi tó bá ju àgbàdo sílẹ̀ fàdíẹ̀ tọjọ gan ẹ ṣe kọjọ gan ká gbé mi ó ti di pé àgbàdo tọ́lọ́ nǹkan yìí ká gbé mi ọkàn lè tẹ̀yìn jẹ́ kọ́fẹ́nu sábà yìí yóò kó ń bẹ̀ ni tó pé ń bẹ lára tí wọ́n ti fi ń mọ nítorí kí wọ́n jẹ akànnú tábìlì lọ́dún yìí pé bẹ́ẹ̀ bá ṣe bí àgbàdo bá yẹn ẹ lọ́ bo mébèé kọ́mọ kọ́dáhù tí ìbá sàgbàdo tọ́ lọ́hùn kọ́ wá dárò kọ́ wá hù kọ́ wá kọ́ máa yọ ọmọ kò ṣeé ṣe láìláha ọ̀ká ṣoṣo ọlọ́run ní bẹ̀ ọ̀ká ṣoṣo ọlọ́run ní bẹ̀ kò máa sí èkó máa sí èkó kọ́ máa sáwò rẹ̀ kò sí gbẹ́kúdé kọ́ máa sí ọgbà kọ́ máa sábòyẹ nípa kádàrà tọ́rọ ṣètò lórí ara ayé ọmọ àdàmà láìláha ìlàláwò ọba ṣoṣo ọlọ́run ní ìbẹ̀ẹ́ náà ọlọ́ni wa láwọnà sáàwù lájà àìná òkúta fàṣọlítàn tàbákàrò ọlọ́ni láwọnà sáàwù tá a bá fẹ́ lájà àìná òkúta ma ibà lè sọ ń tágbẹ̀ bá gbìn sórí ebè tó ti yọ ma a lè tí ó gbẹ àgbàdo owó tó tọ́ abáni ọgbẹ láì yọmọ. fasali tún tafakahu. fasali tún tafakahu náà tẹ wá dẹ́ntì ń sábàmọ̀ tẹwàá dẹ̀ntí fọwọ́ luwọ́ ọlọ́mọdé àfọwọ́ luwọ́ àwọn àfá wọ́n lẹ́nìkan ò ní ṣe báyìí kọ́ báyìí pé nǹkan bú lọ́sẹ̀lẹ̀ sí ìyẹn rí ká pé yà sí báyìí rárá ẹ má ilé ṣe báyìí tàfákù ní kéèyàn fọwọ́ luwọ́ bí lè ń jẹ́ túmọ̀ kéèyàn máa fi nǹkan panu lè ń jẹ́ ìtumọ̀ kéèyàn máa fọwọ́ luwọ́ báyìí fàdálì tó ń tàfákàwù na tẹ́bá dóko tó bá di láwù tó ti jóná tán kẹ máa pé àà àà kẹ wá sọ pé iná làmágìràmù nà balì náà nù. máhàrọ̀ mọ́. kẹ wá tẹnu gbé kẹ ti gbé gbèsè bọ́nú pé iná làmọ́gíramù nà pé à gbèsè dé gbèsè dé bali náà máa rọrùn à gbogbo nǹkan dáadáa wọ́n ti ṣẹlẹ̀ wọ̀ báyìí ẹ̀ ebi bí oko nìkan sì kọ́ ọ́ gbogbo ẹ̀yin olówó má jẹ́ sọ́ọ̀tì àmín àwọn olówó àwọn olówó wà tó nǹkan lé ní ah. ọ̀pọ̀ wọn ti lọ tìkáàfù ẹ̀yin tẹ́ bá ń bẹ́ ń lé ẹ sojú wọn ọlọ́mọ jẹ́ ṣiṣẹ́ dáràn ọlọ́mọ jẹ́ sọ́ọ̀tì ọlọ́run níjọba owó tọba kúnyàn èyàn ṣe bí ẹ ń kó ń gbọ́n ni ẹ bá ra ní ẹgbẹ̀rún mẹ́wàá ẹ sì máa fi wọ́n máa fi ẹ̀bẹ̀rẹ̀ alọ́ yín lẹ́gbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún ogún ẹgbẹ̀rún yẹtuma o tuma bẹn kẹ dako ẹta fún wa alaji ẹta fún wa Allahu Akbar kẹbi ẹ b'a fi ye mílíọ̀n mẹ́ta ṣòwò ẹ sì máa ka mílíọ̀n márùn mílíọ̀n mẹ́fà ẹ ma to ka to ka pe a wa a ẹ̀yin ọmọ yìí ta ń sanwó tí ta ń sanwó fún iná tí tí ìgbọ́jà Allahu Akbar kabir pé gbogbo ẹni tó sanwó ló ti gbọ́jà wọn ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀. Akbar. tó lè di pé èèyàn máa po ibi omi ẹ̀kú pé ha èlò àfigbọ́jà kalẹ̀ èlò la fi pa ẹgbẹ́ mílíọ̀n mẹ́ta mílíọ̀n káàbọ̀ tí ìpè ó gẹ̀yìn kúdà talẹ́tajà fún o tí ò sanwó wọn ní òsì o ẹwòwé o mẹ́sẹ̀ra wọn sanwó ẹ̀ ní jẹ́ gbèsè o Amina. àwọn afá náà mọ́jà jẹ́ gbèsè àmín mọ́jà ṣiṣẹ́ ṣe àmín ọlọ́run ní afára ètò máa ha lẹ̀bí tẹ́ṣọ́rọ̀ búrúnà àánsán àánsán ìtùmọ̀ ìnàlè mọ́sínì أأنتم أنزلتموه من المزن أم نحن المنزلون ah, ọlọ́ni abára ẹ̀tùn ẹ̀wà torí ní alìmáà máa lẹ̀dí tẹ́sílà rúnà omi tẹ́ mú ẹ̀tùrú omi ní ẹwọ́ mi ẹwọ́ mi ẹwà sí ọlọ́lára omi a ń tó ánsàlì tó sẹ́yìnlẹ̀ mú wá láti ibi tó wà mínàlì musini mínàlì musini ìtìjẹ́ musini ẹ̀ ń bá gun bàálù ní orí ìtìjẹ́ musini ẹ̀ ń bá gun bàálù ní orí musini dádúró ni kò sí sánmà ó dádúró ni bàbá gun bàálù a máa ń kọjá rẹ̀ ẹ̀ tó wò lẹ̀ bí sánmà omi tí ń rọ̀ yìí ọdá dúró lágbègbè méjì sánmà ni àṣẹ ọlọ́run ni máa sọ ọlọ́run ní sẹ́yìn ilẹ̀ ń sọ àbáwa àmúnahanul mọ́ọ̀nzìlú sọ kalẹ̀ láti bí òjò là ó dòjò fún yín ọlọ́run gbọ́ òjò rẹ fún wa rọ àsìkí fún wa bí òjò rọ àlàáfíà fún wa bí òjò ìdáyà rẹ rọ fún wa bí òjò wọlá tó lè rọ ọlọ́run láhàlọ́ wà láàkúwátà ọlọ́run ọ̀dánú tó ń bẹ̀. lọ́nà ṣá ọjà aláhù ọjà ajá aláhùlá tẹ́ṣíkòrò ẹ̀sọ́pọ̀lọ́run tó bí jama. Allah ọlọ́ni tá a bá fẹ́ abásomiun bá sọ̀kalẹ̀ náà kálẹ̀ sọ ní tí ò ní ṣe fẹ́nu kàn fún yín pé ń bá mú ọmọjọ́ ọkú ẹ̀ nìyẹn tó di poison ṣé bá a ṣe ń wẹ̀ kalẹ̀ fún ìkẹrì bá dúpẹ́ fún àwọn ọlọ́run náà ni ẹ̀yìn àgbà pé alihamudulilayi alọ́ àmà dúpẹ́ ń tiwa o ẹ̀sùn wájú. afárọ̀ àìtúmọ̀ náírà lẹ́tí túrúnà àǹtún àṣàtún ṣàjàrọ̀tà àkùnà lórí mò ṣe wọ́n ọlọ́run ní ẹwo iná tẹ̀ ń dá ẹwo iná tẹ̀ ń dá ebi àwa la ẹ̀yin lẹ wa ń dáná ebi àwa la ń dáná ọlọ́run ló lòun ń dáná bá a ṣe wà ń kálẹ̀ yìí a lè múná lọ́wọ́ tí ò lè ní niwá lára bàbá kí àìmọye ìsáná sákò ń sìn kò sí wàhálà iná sì ni abẹ́ jáde lábá ti pẹ̀rẹ̀ báyìí iná dé yóò sì wà lára wa mìnímìní tí ò ní sọ tí ò ní ṣe nǹkan kò ní jó wa ọlọ́wọ́n mú pilẹ̀ rẹ̀ wá ìpìlẹ̀ ntí jẹ́ iná ìpìlẹ̀ ntí jẹ́ iná tá a máa mú rìn ìpìlẹ̀ ntí jẹ́ iná tá a lè ju àpò ìpìlẹ̀ tí jẹ́ iná ọlọ́run á sọ tó fi ṣe pé àṣẹ ìmí ni àántún àṣàtún ṣàjárọ́ta ha amúnàánú lè mọ́ ṣe ooo gbogbo igi igi ni ìsáná tẹ̀ ń wò yẹn kíní dúdú tẹ̀ ń wò yẹn igi kan ní sọ̀dà báwọn igi ní lọ tẹ̀ sọ̀dà báwọn nígbà tí ò tí ì sí pé wọ́n gbọ́n débi kí wọ́n lọ kán fi kẹ́míkà míì kún kó di ti wọ́n fún kọ́lọ̀ tàwa fi sára igi kékeré kékeré yẹ nígbà tí ò tí ì rí báwọn igi gangan tẹ́ ẹ bá ti lè mú gìyẹn gangan tẹ́ ẹ gbá wọn báyìí iná ọ̀sẹ̀ ni ọlọ́run sọ pé mi mo dági yẹn sẹ́yìn lè dági yẹn ni sẹ́yìn lè ṣe yóò ní abẹ́mi mo ṣe bẹ́ẹ̀ ahán. nahnu ja'alnaha tadhkiratan wa mata'an lil muqwin. ebi mo sẹ́kẹ̀ ẹni máa rántí èmi ọlọ́run ni ẹ bá fẹ́ lọ́rin àjò ẹ sì mú dání ẹ bá dàrin inú gbó ẹ sì wá ń tẹ́ ẹ bá fẹ́ ṣe ẹ sì mú jáde inú àpò yín ẹ dẹ̀ sàṣàrà iná dẹ̀ dé ẹ dẹ̀ ṣe ń jẹ inú gbó ọ̀kan ṣoṣo. ọlọ́run ní ń bẹ ọ̀kan ọlọ́run ní ń kó máa sí ewé kó máa sí egbò kó máa sáwòrè kó sí gbẹkùdé kó máa sí ọgbà kó máa sábòyẹ nípa kádàrá tọ́lọ̀ ṣètò lórí ara ayé ọmọ àdàmà láìláà ìlàláwò ọ̀tọ̀ ṣoṣo àwọn ọmọ nígbà mọ́rántí tẹ̀kan nígbàtí wọ́n ń sọ pé tọ́lọ́wọ́n bá nìkan sọ pé òun ọba ọba yuti imu ẹyẹ kan bẹ jama ẹyẹ kanakana tẹ ma yẹn ni tí kanakana bá yé yóò yí ẹyin méjì yóò sàbàlì lórí. tí ọmọ kanakana bá yẹ jáde pònú ẹyin kanakana ọhọ ni kàdé bẹ́ẹ̀ mọ́ nítorí pé white rìn gẹ̀dẹ̀ bíi yankee mi ni kọ́lọ̀ tí wọ́n máa gbé wá yọ̀ọ́dẹ̀ wò pé dúdú lòun ya rẹ̀ fọmọ àwọn kọ́ yìí tó sálọ ọba mo wá rán máa fún ọmọ lóúnjẹ yóò wá jẹun yóò sì wá wò wákìdọ́ kan bá ti wò pé funfun náà lọ wà ó tún lọ́nu yóò máa dúdú bọ̀ dúdú bọ̀ dúdú bọ̀ bí ṣe ń jẹun yẹ yóò máa dúdú yóò máa dúdú yóò máa dúdú tí ó fi wá kú déédéé bí ọrùn rẹ̀ yẹ pé bí ọrùn rẹ̀ máa ń wáìtì tí a kú déédéé bí ọrùn yẹn tí ń bẹ lọ́rùn ìyá rẹ̀ náà yóò tó wá súnmọ́ wọn méjèèjì yẹn àwọn kan ní ọjọ́ tí máa fi sá lọ́hùn ó lé lógúnjọ́ ta ni ń fún ọmọ ẹyẹ lóúnjẹ. kókó bẹ̀ ni pé kí gbogbo wa ká mọ̀ pé ọlọ́run ọlọ́run ọ wá níbi àdúrà bàbá mọ̀ báyìí ọlọ́mọ́sà wà jẹ́ wa. amina. gbogbo ohun tí ó ṣe wa tá a tún fi máa tàn mọ́ pé a tún yọ mú nǹkan mìíràn mọ́ ti fẹ́ kájé ó ṣe wa. gbogbo ohun tí ó ṣẹlẹ̀ tí ọmọ ànábì Ádámù sọ pé ẹ wá tó gbìyànjú nǹkan míì ẹbẹ gbìyànjú ọlọ́run ọ̀kájò mọ́jọ ṣẹlẹ̀ sí wa àmín tí bá ti ń bẹ pẹ̀lú wa bá ní mọ́kó ń bẹ àmín la hawla wala quwata ọmọ kan ó ṣe dáadáa láàárọ̀ yìí dáadáa náà wá bọ́ sí kòǹgẹ́ púpọ̀ àfa ìmọ̀ró lé àti Ibrahim Alamola Ahmadu Imarole ati Ibrahim Alamola ibi tó lọ́n fi ibùgbé wọn sí lápẹtẹ à ń pèbẹ̀ ní Alakuta Alakuta yìí wọ́n bẹ̀rẹ̀ sí ọlọ́mbẹ̀ wọ́n sí ọlọ́mbẹ̀ láti kọ́ ti story short afa kan wa ń bẹ̀ ń bẹ̀ ọjọ́ ọmọ Kúta ọ̀dọ́ bí wọn náà ni. ló bá sáré pé ah, àwọn ẹni yìí alùsùnà ni wọn àfàsùlù náà ó sáwọ̀ mọ́ wọn wọn tó wá ń ṣiṣẹ́ ọlọ́run àwọn kan bẹ́ẹ̀ náà tí àwọn ń ta kò iṣẹ́ ọlọ́run àmọ́ àfa yìí ó ó sì ní tó fi lè sọ pé òun ti tó lọ́tọ̀ bọ́ tó

bá ti jẹun tán òun náà bọ́ bẹ̀ pé òun náà fẹ́ ṣètò náà àtàlẹ́ bíi pé a máa ra nǹkan tí ó kò fún wa sàṣẹ báwọn sàṣẹ báwọn ń bọ̀ ya ipò labásún kan ṣé o dá kí wọn sì dára púpọ̀ ẹnìkan bẹ ládùúgbò yẹn kọlọmọ ni kẹni náà ó ní àmírù gbogbo society gbogbo bẹ̀yẹn làmírù ní community wọn bẹ̀ olùsí dáadáa ni àmì tá a wí púpọ̀ ṣe ọmọlúàbí ni kódà ìjọ ọkú rẹ̀ ni mo tó mọ bí ilé rẹ̀ ṣe rí bí ṣe máa náwó èèyàn bí ẹnìkan tó ti kọ́ lé falafala lẹ́pẹ́ àṣẹ ọkàrà akọ́kàn ti ń gbé ni bí ipò tí mo pọ́jọ́ kú wọn ò ní pẹ́ ẹ máa náwó bí ìgbà tí ojú bá lọ ni ẹni tá sọ ọsẹ kọlọmánìkẹ ará àdúgbò wa rò bí bìbì pé tàlàfi jẹ́ po ẹni yìí bọ́lọ̀ ń fẹ́ àfa ènìyàn mu. àwọn èèyàn kún bẹ́ẹ̀ o lágbàlagbà gbogbo ẹ o kálukú àti bí ṣe ń ṣe sáwà náà ní ṣe gbogbo èèyàn náà. wọ́n sábà jà mí nàbà àwọn ọmọ wa bá mi pé àwọn ṣe láàmì tuntun nàbà ní ọ̀rẹ́ àwọn ni ah èrò kọ́kọ́ bá mi pé ah wọ́n mọ kékeré tó ń bá sàdúrà fún ọlọ́mọbọ gbé òkan kan o bọ́lọ̀ ń fẹ́ ọba ìbá gbé. ń àbúbá kásùbá afẹ́ kásùbá lábọ́bọ́ yìí mọ́ ọkọ̀ wọnú ọgbà àṣìṣe gbẹ̀rún dó abákirun tiwa ńgbà kirun tán ńwẹ̀yìn ńbàrán méjèèjì alámàdà àti ṣé ò sí tọ́lọ́dọ̀ wọn jìnnà díẹ̀ ọjọ́ jìnnà sọ́dọ̀ wa díẹ̀ ṣé ò sí ó ní òsì pẹ́ wọn àrími ni wọ́n sì ń fojú rẹ́rìn ah mo ti mọ̀ pé eh, dáadáa ilé àbájọ bọ́ sí dáadáa ní a bá fún mi ní ìró dùnú tọ́lọ̀ ń fẹ́ gbé kalẹ̀ àwọn Saudi láti ọ̀dọ̀ látọwọ́ Alhaji wa Ọláyíwọlá Abdulsalam ní magdarobi wọ́n á kọ́ àràgbájí bíi mọ́sálásí kan fún àwọn ọmọ yìí níbi tí wọ́n ń gbé yẹn tó ẹ pọn ni màmú ń bẹ wọ́n á kọ́ fún wa wọ́n á fún mi ní rò pé wọ́n fẹ́ sí mọ́tàsí yẹn ní ìjọ tíwùsẹ̀ lógo ọlọ́run bá dúpẹ́ pé ọlọ́run bá ní ṣe òkan kan wá ṣe ọlọ́run ṣe ń bẹ̀ o wọ́n ṣùgbọ́n àmírù ní kágbé kìíní kan fún yín kíni wọ́n ní bẹ́ẹ̀dì bẹ́ẹ̀dì wọ́n ra bẹ́ẹ̀dì bòmírí láyé bẹ́ẹ̀dì ó ṣe mọ̀ yìí pé ó ṣe mọ̀ bẹ́ẹ̀dì tí mo fi ń sùn ó sì máa rú bẹ́ẹ̀dì tó fi ń so ó sì máa pé bẹ́ẹ̀dì ni torí pé nítorí sọ̀rọ̀ ni pé jama ẹja máa tọrẹ. abá fúlàní mo ti rán fúlàní pé ọlọ́ba ná bẹ́ẹ̀dì wá bẹ́ẹ̀dì tí mo ti rà àbí táwọn ní ọlọ́run bẹ́ẹ̀dì wá ń jò ní kí n kó fún kọ́ lọ́ra lókù níjọ́ àti kó dàdàbí bẹ́ẹ̀dì tí mo ti rà pa dàdàbí báyìí torí pé ńgbà mo ń bẹ ní ìní bẹ́ẹ̀dì ìní bẹ́ẹ̀dì lẹ́yìn kí n fọ́ràn yìí tí n sọ nìkan tí irun bá ka mọ́ àyè tí n fi sí ìfini bẹ́ẹ̀dì àwọn ilé àná ní bẹ́ẹ̀dì ìní tá a kókò lágbé níbi mi ní bẹ́ẹ̀dì ìsì ní yàrá àwọn ilé àná ní yàrá pálọ̀ ní yàrá mi kìkàtí ń gbé abakatíà katíà ibẹ̀ náà nínú okùn alọ sí a bẹ́ẹ̀. so ńgbà wá dáadáa bí má bí wọ́n ti kẹ́rù bòmí nù ẹ̀yin náà ní bẹ́ẹ̀dì yàrá kan ńgbà yàrá ti pọ̀ ńlẹ̀ èmi na bá ti kàn yàrá mo sì kàn lé etí à ní bá n ara ti wọn náà ẹ̀yin náà ẹ̀ra tì í kí máa láti bí ọdún mẹ́ ọdún àwọn ti lo bí bẹ́ẹ̀lì márùn márùn àwọn yà á èyí tó kéré ni wọn lọ́ra mẹ́rin láti chẹ́ǹjì àti yọ dànù wọ́n ti wọ́n ti àti yọ dànù àti yọ dànù èmi ń gbẹ́ pé ń gbà bára yìí ní tó lọ sí orí rẹ̀ máyì ti sùn díẹ̀ ń bẹ́ tọ̀ àti ti bọ́ di tíra àgábọ̀ di tàbí ibi tàbí kọ́ máa ń ké ìkànnà tà tíra ṣùgbọ́n wàá dọ̀tẹ̀ yìí wọn náà wọn tó ń kẹ́yìn obìnrin náà pé ẹ̀rà míì aṣọ ẹ̀ kéde ti ya kéde bó ti ìbò náà aṣọ ẹ̀ ti ya ẹ̀rà míì lọ́dà fúlàní bá na wa nítorí ti náà ìbọn náà wẹ̀ o àtọ̀tọ̀ ọlọ́run sọ tó ìjà arówó jọ ìyìnde sọfẹ́ dẹ ọlọ́run kan ó dà fúlàní ọmọ bẹ́ẹ̀dì tí mo ta fẹ́ rà òun náà ni máa lọ bá ní rà kọ̀mọ́ ìta fẹ́ rà fún kọ̀mọ́ pé bẹ́ẹ̀ ni mo fẹ́ lò yẹn sọfẹ́ nìkankan ló bá ní ẹ̀ ń gbé bẹ́ẹ̀dì dé ẹsẹ̀ máa rú wọn náà ti wá sílé kí wá sọ pé kọ̀ọ̀kan náà ọmọ lọ yẹ ṣáìsì wò máa wọ ọmọ títí pé ah! ọlọ́run ló ń kò ń gẹ́ bẹ́ẹ̀dì yé o wọ́n ní mẹ́wàá fẹ́ jẹ ọ̀pọ̀lọ̀ kọ́jì tó lé yẹn mi ọ̀rùn sún èso bẹ́ẹ̀dì kan wúrúwúrú kan nígbà mo fẹ́ rà tí mo fẹ́ rà náà mo ní ìsìn àyín ra irú tí náà ní wàá rà ìtẹ̀yẹ́dẹ́ náà ní rà ìyìn àníra pẹlẹbẹ kan ìbí náà ra ní ńlá mo rà ní ńlá olówó ńlá náà lọ́mọ ìlọ́ra wa ó sì jẹ́ oní family bed yẹn ẹ bá ń kí náà ka náà fọmọ yìí kọlọ̀ bá ń ọmọ náà kọlọ̀ máa fọ̀rọ̀ rẹ̀ sí tó bá gbé abá náà tẹ́ pé fúlàní ti lọ́ra kan láìpẹ́ tábí bá ń dé ìǹkì wọn lọ bóyá náà ni ìní ìsáni méjì so ó sọ̀rọ̀ bẹ́ẹ̀dì tí ì ṣe bẹ́ẹ̀dì tí bẹ́ẹ̀dì sọ ọ́rọ́ àti bí àbáṣe mọ̀ ní ń bá jọ ń sáṣe ṣe bẹ́ẹ̀dì rẹ̀ ma ń bọ̀lẹ́ àkúrú tó ń lé ẹni ẹlẹ́ni bó lẹ́ẹ̀kì ọ̀yọ́ ń bọ̀ lọ ṣùgbọ́n sí dédé ọlọ́run bá ń fọ̀rọ̀ dédé ọmọ ẹ̀rọ rẹ̀ afa kọ́ sí ọlọ́run bá ń sanu ọmọ náà ó tún jẹ́nu ó tún jẹ́nu mẹ́wàá òun náà forí ko ní òní ọkùnrin tí ń kólé náà lónà tó forí ko tiẹ̀ náà lónà bá tó ń ṣe bákan bákan mu ni ah, lásìkò tá à ń tọrọ Abíọ́lá mi tá à ń tọrọ Alisekola mi tá à ń tọrọ Fọláwíyọ mi ìwọ tó wá dáná tó dánwó ìwò ọjẹ kan nù wọn. mo ní wọn náà wá sí wáàsí pásítọ̀ sírì fààyè lẹ̀ wá kí n wá sọ páwọn èèyàn ó ṣe á mi àsọ́ni náà ní tẹ̀sí àtọrọ ẹ̀ náà fún un ọlọ́mọba ń sọmọ tìkún náà bẹ́ẹ̀ wọ́n lànà ọlọ́run torí ẹ̀ ń tó ẹ̀ ń tó wó sùnsùn pé a ah, ẹlòmíì ò kò mọ̀ pé èèyàn máa tọrẹ kò mọ̀ láì dá pé kéèyàn tiẹ̀ díye nú pé ẹgbà nǹkan báyìí kó yọ ọlọ́run fi kàn ní àfi pété a bá sori àṣehàn gbà míì a máa tún láǹfààní torí ọkọ ẹni tí ọ mà kò yẹ ní ìsìn ìkékúsẹ́kọ́wọ́ta lè fira kí ni ò sí ṣùgbọ́n lọ́bọ́ kò gẹ̀yì ẹ̀wọ̀n kan bẹ́ẹ̀ nǹkan ké rí o àkọ́rẹ́ àràfi kan rí o mo sàdé àfọwọ́n ilé ìrìn labalábẹ́ yẹn náà mo ní abẹ́yìn náà dúpẹ́ tẹ́ẹ̀jẹ̀ lórí ibú ọmọ kéw tòdọ́tòtò ọ̀wọ́ pé kì í sọmọ kéw wa lọ́lọ́ra rú ẹ̀ wá ẹ̀fì ẹ̀yìn yọ́dẹ̀ tẹ̀lẹ́sẹ̀ délé kéw ẹ̀ wà pé torí pé ìyìn òtí ìrarú ẹ̀ bá pé àwọn afọ́ di bẹ́ẹ̀dì ní ìsìn ẹ̀fílẹ̀ lẹ́ẹ̀bà tara pa lẹ́pẹ́ ta yàn pa ṣùgbọ́n ilẹ̀ pé ẹjọ́ rúwa ẹjọ́ rúwa ẹjọ́ rà náà nù ẹjọ́ Wala tóbi rẹ̀ àtàrà kùnrin tí mo so náà ọlọ́mọ̀nsánú tiẹ̀ náà gbàǹkì náà tẹ̀lé kọ̀ọ̀kan fún wa. ọ̀nà ìdáwò ké bó ṣe mọ nìyẹn ńgbà tí ọlọ́run ló kú ló sì yìí lọ́lọ́ òkú sáré sì èyí òun náà ni dèdèrè mi ó gbàdá lé pé kí náà fà bẹ́ẹ̀ ni tí wọn ò ní yàrí pé ní ìdíyàrí ọ̀dà àwọn Yorùbá ní ẹni tó lóun ò ní rí sun dàbú ibú ní òsìlẹ̀ àdọ̀ ọ̀tí ẹ̀ náà ṣe bí lọ sí fáyínú wá dùn yìí bí ní ọlọ́run ṣe dùn náà nù ẹ̀dàkẹ́ bá ń kí náà jẹ́nàkàlá nìkan náà jàre ọ̀kan náà máa kí ó náà ní aṣọ kan tí mo wọ̀ níjọ́ tá a bẹ̀rẹ̀ ẹ̀ ọ̀gẹ́ndẹ̀ òun ó tún ti wá gbé tí ń tún wọ̀ níjọ́ tún wá ẹ tó ti gbé wá kódà àwọn tó ti parí ẹ̀tọ́ ata yanyan sí àsẹ̀yìn ẹ bá ń kí ní àtẹnáfò náà kọ́lọ̀njọ́ wọn ga sí láyé. àkúdàkọ̀ ohun àmọ́mídání lọ́wọ́ so nọ́ọ̀sì pé àwọn níhun ọlọ́run tí ó rọ̀ fún wọn tí wọ́n fi lè fi hàn ta wọn ọlọ́run bá fi gbogbo ayé náà pé ẹni ni wọn la hawla wala quwata subhanaka allahumma bihamdi sọlá ilà ilà an asọ̀rọ̀ tó wà lórí.